mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáláyé mo kí káàbọ̀ sórí akọ̀tún ètò wa ètò yín akíyín o yẹ́sọ̀ akíyín lẹ́tọ̀ kan tí a gbé kalẹ̀ fún gbogbo mùtúmùwà pátá ní pátá àǹfààní gbogbo ọ̀la tó fún yín láti kíni nílé ni lóko kíni lọ́nà kíni ní ẹ̀yìn odi gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yìí gan a máa ń gbà lórí ètò yìí pàápàá àwọn ọ̀rọ̀ ìṣítí tó máa ń jáde nípa relationship tips lọ́lọ́kan òjọ̀kan òun la máa ń gbé yẹ̀wò lórí ètò wa ètò yín àkìyín Yusuf Olúbùsọ́lá ni orúkọ tèmi aka funky girl aka funky ọmọ ẹlẹ́tọ̀gbọ̀ọ́sì tó dùn tó kí tó yí bóbó onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ ṣàkànjú kò kẹ́ relax torí pé kí ni màá máa fún yín ní gbogbo package yẹn back to back. Mm valentine ó ti ṣe kí ni ó ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ẹ kò wá ń ṣe dandan náà nítorí èèyàn kan ti ẹ̀ ń béèrè lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ pé hey Busola o I don't have money to give my girlfriend but I got love mo á sọ fún wípé ah ní ayé tí a wà yìí o tó o bá lówó lọ́wọ́ tó o tún nífẹ̀ẹ́ òun lóbìnrin máa fi nífẹ̀ẹ́ o àmọ́ tó bá kàn sọ pé wow you beautiful you are the kini kan in my eyes you are the sugar in my tea the butter in my bread you rock me i rock your world without money tí ò sí owó ń bẹ̀ ẹ wo ẹ kàn sọ̀rọ̀ lásán ni because valentine tá à ń sọ yìí àwọn èèyàn máa ń fẹ́ kí wọ́n fún wọn ní ẹ̀bùn lónírúurú kódà gan kò bá kéré ẹ make sure pé ẹ fún olólùfẹ́ yín ní ohun tó jọjú ohun tó ṣe pàtàkì pàtàkì mo rántí nígbà tí mo wà ní bóyá bíi thirteen fourteen ó ní àwọn tó yẹ pé ní class ẹ mọ̀ àmàjọ máa ṣeré náà ni ah, what are you going to give me for ball ah ó kàn ní ah, mi dada don't have money ah give me anything now ẹ mọ̀ kan tí ọ̀rẹ́ mi yẹn ṣe ó kàn mú mi lọ sí àlewára bisikíìtì fún mi bisikíìtì ò tiẹ̀ bí agan ló tó twenty naira bó dẹ̀ ṣe fún mi inú mi dùn ayọ̀ mi kún mo cherish ẹ̀ because àsìkò ìfẹ́ àsìkò láti fúnni ni bó dẹ̀ ṣe jẹ́ àwọn ẹni àbùsọ́lá ah, náà wá òun ni ah ṣebí tó ní òun ló fún mi ó yàtọ̀ sí pé ó kọ́kàn bá mi sọ̀rọ̀ lásán láì fún mi ní nǹkan kan so valentine is just a season of love and a season to celebrate ẹlòmíì máa tún ní pé bóyá ẹni tóun fẹ́ nìkan lòun máa ṣe kí ni lòun máa ṣọwọ́ sí no no no no no àsìkò valentine tí à ń sọ yìí bàbá yín náà wà important màmá yín wà important ẹ̀gbọ́n yín wà important àbúrò yín wà important àti nǹkan tó bá ti ń ṣe dáadáa sí yín wọ́n ṣe kí ni wọ́n wà important láti fún ní ẹ̀bùn lónírúurú so we're not just capitalizing on okay my boyfriend my girlfriend ọkọ mi you know ìyàwó mi no ó spread kódà gan ẹ lè fún pásítọ̀ yín ní valentine gift ó kàn jẹ́ wípé ayé tí a wà yìí ń sìn oríṣiríṣi tẹ́ bá ti ẹni tó bá ṣọwọ́ fún pásítọ̀ ní valentine kí wọ́n máa ní à pé ẹni ní nǹkan nínú no ẹ̀yin ẹ lọ sí òkè òkun lọ́hùn nílùú òyìnbó ẹ máa rí tí married woman tó ń fún pastor ní ehm, valentine's gift ah happy vow to you pastor you know but ní nàìjíríà ibẹ̀ ni jẹ́ pé màmá wò wú pé ee eh, eh, kí ló tún fún pastor ní gift fún òkè òkun náà ti máa ń ṣe gbogbo yẹn tí gbogbo ẹ máa ń prep kọ́lọ̀ nǹkan ṣàánú wa nàìjíríà ká bá bílí pé valentine season is just a season of love a season of ó kọ̀ dàbí christmas náà ni ká máa fúnra wa ní gift ká máa fi ìfẹ́ hàn now ẹ jẹ́ kí wọ́n á burst bubbles yìí àwọn míì wà tó jẹ́ wípé valentine wọn pátá ní pátá wọ́n máa ń love láti máa spend ẹ̀ ní ilé àwọn aláìníyà àti bàbá because wọ́n fẹ́ fi ìfẹ́ hàn wọ́n pé ẹ ò níyà o ẹ ò ní bàbá àmọ́ àwọn ará àdúgbò àwọn ọ̀rẹ́ kan wà tí wọ́n ní ìfẹ́ yín dáadáa so no just just like boyfriend mi nìkan no no no no tẹ bá ti dọ́jà tẹ bá ti fẹ́ ra nǹkan fún olólùfẹ́ yín ẹ rántí láti rà fún neighbor yín kan ẹlòmíì tẹ wà tẹ pé during valentine báyìí a máa ṣe ẹ nǹkan oúnjẹ ni a ṣe oúnjẹ a share for everybody you know season of love love love love love love a share káàkiri àsìkò valentine dẹ̀ ní ó tún ṣe pàtàkì fún ìrẹ́pọ̀ gbogbo àwọn tá a mọ̀ pé a ní gbọ́n mi sí omi ò tó fún àwọn tí orí wọn pé ni o tán dẹ̀ set láti gbọ́rọ̀ ẹ̀hẹ́n ẹ lè share love pẹ̀lú wọn pé okay àsìkò ti tó láti ṣe kíni láti fẹ́ hàn gbogbo ohun tó ti ṣẹlẹ̀ ìyẹn ti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tuntun ti ṣe kíni ó ti ṣẹlẹ̀ omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ àwọn tó fẹ́ gbọ́rọ̀ ni o àwọn tó bá ti gbọ́rọ̀ ẹ̀ ṣàṣekíni ẹ mind business yìí so valentine season is very very important àwọn ọmọ kéékèèké tí wọ́n gbé valentine sórí ẹ ṣọ́ra ṣe ẹ má tẹ̀ lọ́kùnrin jáde ọmọ mi tán pè ní valentine jọ valentine ni wọ́n ṣe kinní fún mọ̀mọ́ ìkọlọ̀ ń ṣàánú òun ni ká fi máa ṣe kinní ká fi máa ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra ṣe èyàn mọ twelve thirteen fourteen fifteen tọkùnrin ti sọ pé àbúrò náà take you out àbúrò ẹ rọra ẹ ṣọ́ra ṣe because tó bá ti mú yín jáde lẹ́ǹkan tó bá ti di oyún kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ju kí ẹ ṣe kí ni kẹ wà nínú ilé kẹ rọra gbóyún lọ bọ̀bọ̀ bọ̀bọ̀ boyfriend tó dẹ̀ fún yín ní oyún yẹn òun galivate kiri a máa ara ẹ̀ kiri because kò kàn kọ́ lòun gbóyún so valentine season is a season of love not for eh, ká máa fẹnu kóra wa not for the little ones tó máa jáde ẹlòmíì ọkùnrin mi ti promise ẹ ní oríṣiríṣi nǹkan valentine ọmọ ìkéré tí ò ti bàlágà wáì tí irú àwọn ọkùnrin máa ṣe irúkọ bẹ́ẹ̀ kò yẹ kí irúkọ bẹ́ẹ̀ kó máa wáyé rárá àti rárá o yálà pé kẹtún pe ọmọ yẹn láti educate ẹ pé valentine season is the season of love it's not the season of flirting around kò ṣe season láti máa ṣe ránù láti láti máa ṣe ohun tí ò tọ́ àti ohun tí ò yẹ tẹ bá rí ọkùnrin àti obìnrin tó bá jáde fún valentine wọ́n kàn lọ gbádùn ara wọn wọ́n ti bàlágà wọ́n ti bàlágà lọ́ fi lọ gbádùn ara wọn kò yẹ kí àwọn ọmọ kéékèèké kan máa join fún valentine láti máa ṣe àṣemáṣe kò jẹ́ bó ti ṣe jẹ́ yusuf olúmúsọlá ni orúkọ ti tèmi aka funky girl mo lérò pé ẹ̀ ń gbádùn mo yẹn sọ fún yín back to back a ti fẹ́ bẹ̀rẹ̀ ètò lónìí pẹ̀rẹ̀wò ẹ jẹ́ ká dókè lọ́hùn tí a bá padà dé ètò wa ètò yín akínyìn o a sì máa tẹ̀síwájú mò ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí àkọ́tún ètò wa ètò yín akínyìn o yẹ́ yeah mo lérò pé gbádùn orin tí a fún yín nìyẹn eh, ǹjẹ́ tẹ̀ ti rẹ́dì fún gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín back to back at Orisun TV lórí Facebook at Orisun TV lórí Twitter at Orisun TV lórí Instagram ẹ lè drop àtẹ̀ránṣẹ́ yín sí ọ̀dọ̀ ti tèmi náà at Yusuf Olúbùsọ̀lá kí ni mo á fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí lónìí hmm, sùúrù ọba ìwà sùúrù nínú ìgbéyàwó wa sùúrù nílé iṣẹ́ sùúrù káàkiri ǹjẹ́ àti ẹ̀ lè gbé ìgbé ayé kan tàbá ní sùúrù ẹ lò mí ìfẹ́ kan tẹ́lẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀ onínú fùfù èèyàn ni. now téèyàn kan bá ní sùúrù pójó ní sùúrù ìyẹn ò mean wípé gbogbo àwọn ìwọ̀sí kankan tí ò make sense kankan àwọn yamayama kankan ká má dá padà back to back tó bá ti ṣe ń wá o. sùúrù ní tèmi ní tèmi ni wípé kò rí wàhálà nílẹ̀ báyìí kò ṣe ìwọ̀nba tó lè ṣe láti avoid ẹ̀ kò dẹ̀ máa lọ. bó ṣe kó sọ ọ̀rọ̀ títí ẹ kò jùlẹ̀ bíi bọ́ǹbù ni kò máa lọ. ó yàtọ̀ sí wípé kẹ wá mú ọwọ́ tàbí ìka tí ń wọ ojú èèyàn àbẹ tí ń fún nǹkan mọ́ra yín lórí àbẹ tí fẹ́ máa ṣe oríṣiríṣi. ẹlòmíì lè bẹ́ kéèyàn bínú tó jẹ́ pé tó bá bínú wọnú akínyẹmí ara báyìí ó máa fẹ́ ṣe nǹkan tí ò yẹ kó ṣe èmi máa believe èmi máa sọ wípé à ah, irú èèyàn bẹ́ẹ̀ yẹn kó rárá sọ ọ̀rọ̀ nú ẹ̀ tán dáadáa ìyẹn yàtọ̀ sí wípé à ah, a lọ múra wa a lọ nọra wa nbìkan a lọ ṣe kíní kan kíní kan ẹlòmíì gan lè sọ pé a máa nọra wa kíní kan kíní kan àmọ́ ó kàn sọ jáde láti tu ara ẹ̀ nínú ni torí pé kíni ìbínú yẹn kò ṣeé pamọ́ra a nílò láti ní sùúrù nínú ìgbéyàwó ṣe bá ń rí ṣe bá ń rí gbogbo àwọn ìgbéyàwó twenty years you know celebration anniversary fifty years kìnnìkan kìnnìkan ah, ẹ̀yin ará ilé kò ń ṣe kékeré o ẹ máa rí i pé ìkan nínú wọn nínú ìgbéyàwó yẹn bóyá ọkùnrin ni àbóbìnrin ló máa ní sùúrù. sùúrù tá a dẹ̀ ń sọ yìí òun gangan ni ọba ìwà torí pé kí ni a nílò láti ní sùúrù pẹ̀lú gbogbo relationship tàbá ní pátá ní pátá either we have a boyfriend girlfriend relationship either marriage kò bá tiẹ̀ jẹ́ gbogbo kò bá tiẹ̀ jẹ́ gbogbo àwọn alábàágbé wa pátá ní pátá sùúrù gangan gangan la fi máa bá wa rárá lò a máa ní àwọn tajọ ń bá ara wa gbé nígbà míì tó jẹ́ wípé wọ́n kàn máa bíyàn nínú bíyàn nínú bíyàn nínú bíyàn nínú ọmọ ní ah, ẹni yóò tiẹ̀ kí n bínú ni kò ń ṣe pé èèyàn yẹn gọ̀ o àmọ́ ọjọ́ tẹ̀yẹ̀ bá máa sọ ọ̀rọ̀ bá ní ah so this person sabi all these things but èèyàn yẹn ó kò fi pé kóun lọ́ra drop ọ̀rọ̀ ẹ̀ kó rọra wọlé lọ torí pé kí ni tó bá ti ṣe kí ni tó bá ti pa ẹnu mọ́jú ó máa ń fa wàhálà èmi ẹ máa sọ pé ní sáà tí a wà yìí lọ́dún tuntun tí a wà yìí ẹ má jẹ́ kí èèyàn kankan èèyàn kankan kó ṣe kí ni kó bí yín nínú ẹ má jẹ́ kí boyfriend kan bí nínú títẹ máa fi ṣàṣe má ṣe ẹ má jẹ́ kí girlfriend kan kó bí nínú tẹ fi máa ṣàṣe má ṣe ẹ má jẹ́ kí ìyàwó yín kó bí nínú tẹ fi máa ṣàṣe má ṣe ẹ má jẹ́ kí ọkọ yín kó bí nínú tẹ fi máa ṣe àṣemáṣe relationship boyfriend tá à ń sọ yìí àti girlfriend tá à ń sọ yìí náà sùúrù náà la fi máa tó most of this relationship that you see tó máa lead sí marriage sùúrù wà níbẹ̀ o ìdílà kí bàbá yẹn ní sùúrù tàbí kẹ́ yẹn ní sùúrù kàbí káwọn méjèèjì kan ṣe kí ni kọjọ ní sùúrù tangan ló ní sùúrù nínú ìgbéyàwó yín tangan ló ní sùúrù nínú relationship náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ bóyá boyfriend and girlfriend ọ̀bẹ ẹ̀ eh, ń court lọ́wọ́ tangan ló ní sùúrù jù ẹ bá mi pe ẹni tó ní sùúrù yẹn kẹ́ ni pé táàkì o torí kò kò easy kò easy láti ní sùúrù gẹ́gẹ́ bí èmi eh, gẹ́gẹ́ bí èmi gan fúnra mi mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ah hey hey tó bá fi lè fún mi ní ẹyọ kan báyìí mo ti rẹ́dì láti fún ẹ ní forty bọ̀ ṣe mọ̀ pé àwọn tó bá nínú fùfù bẹ́ẹ̀ yẹn àwọn náà ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń sá fún wàhálà wọ́n dẹ̀ máa ń sá fún jájú tó bá ti wá sá fún wàhálà tó bá sá fún jà tó bá di sáà kan tó jẹ́ pé wọ́n lè gbá mọ́ra ọmọ wa ṣe gudugudu méje yàyà mẹ́fà ìgbà yẹn làyàn máa ní ah, irú èèyàn báyìí ni tó báyìí báyìí ni hmm. àmọ́ nígbà tí gbogbo ẹ̀ ti ń filẹ̀ filẹ̀ tó ti ń jáde lónírúurú tó ń mú mọ́ra kò séèyàn kankan tó wà bẹ́ẹ̀ ló dífá fún wípé tírùkọ́ báyìí bá ti ṣẹlẹ̀ tẹ̀dẹ̀ mọ̀ wípé ẹni yìí kò jẹ́ kẹ́ ẹ ní ìsinmi kò fún yín ní sùúrù bó bá ti ń bọ̀ ẹ dákun ara dé kò sí gbogbo nǹkan níjà o ẹ rọra yẹra fún èèyàn bẹ́ẹ̀. ẹ ṣe kí ni ẹ yẹra fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn tó jẹ́ pé tẹ́ ẹ bá ti rí ọkàn yín ò kí ń balẹ̀ ó máa ń dàbí wípé kò kí ń fún yín nísinmi ó máa ń dàbí pé kẹjà ó ṣáà máa ń wá ọ̀nà kan tàbí òmíràn láti wájà yín ẹ ṣe kí ni ẹ yẹra fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn torí pé kí ni ó ní sùúrù a máa yẹra fún wàhálà ní gbogbo ìgbà tẹ bá ti rí pé ẹ lè handle irú èèyàn bẹ́ẹ̀ yẹn tẹ bá rí pé oní wàhálà lèèyàn bẹ́ẹ̀ yẹn tẹ bá rí pé o máa ń gbé wàhálà wá bá yín ẹ yàgò fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìgbà kan wà tó jẹ́ wípé mo kàn lè wo èèyàn kan sùn kí má bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ mọ́ màá kàn you know lock up and all that màá máa gbọ́ oríṣiríṣi yá kò kí ń bá mi sọ̀rọ̀ kò kí ń kíní kan kíní kan kò ṣe kíní èèyàn yẹn understand pé gbogbo gbà yẹn nǹkan tẹ̀mí feel ni pé tí n bá ṣe ra avoid ẹ báyìí mi ò fẹ́ wàhálà nìyẹn wọ́n á máa ní mo nínú sí kódà gan irú àwọn bẹ́ẹ̀ máa ń gbàdúrà fún wọn mo sì nífẹ̀ẹ́ wọn àmọ́ wàhálà tó máa wá fún mi kò ní máa fi ṣe kí ni yẹra mo ti wá ṣe ń dàgbà sí i mo ti rí i pé kò ṣe gbogbo nǹkan náà ni wàá ní à ò ní kí wọn mọ́ wàá sì máa kí wọn àmọ́ ó ní àwọn nǹkan kan tí ò lè ever ever kò ṣe kí ni kó pa yín pọ̀ ẹ jẹ́ ká wọ́n mú sùúrù ká wá mú wọ inú ìgbéyàwó tó ṣe pàtàkì tó ṣe kókó sùúrù ni obìnrin fi ń gbé ilé ọkọ pàápàá tí owó ò bá sí àbí tó bá sáfẹ́rẹ́ nínú ìgbéyàwó sùúrù ló máa jẹ́ kí obìnrin kó ṣe kíni kó lálùyọ torí pé kíni tí ò bá sí owó nínú ìgbéyàwó ó máa jẹ́ kí ìgbéyàwó yẹn dàbí wípé ó jẹ́ ìgbéyàwó ìyà ó jẹ́ ìgbéyàwó kan tó jẹ́ wípé ah obìnrin náà máa bira rẹ̀ pé ah kí ló dé ṣé mi nìkan ni pàápàá tó tún wá sún ràn tẹ́ pé àwọn ń gun mọ́tò lọ́tún wọ́n ń gun mọ́tò wọ́n ń fine skin àwọn after wedding ẹjọ́ ṣe wedding ni ó sì ní fine skin tó bá jáde báyìí ó dàbí ọmọge tuntun ojú ẹ̀ fine inú ẹ̀ máa inú ẹ̀ máa bí ẹnu ẹ̀ ò ní dùn ayọ̀ ẹ̀ ò ní kún. ó máa tó àsìkò tó jẹ́ wípé ìwọ náà máa jẹ irú kíni irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣe kíni tó bá ti ní sùúrù àmọ́ àìní sùúrù ló máa jẹ́ kó wọ sùn kù kó wá ṣe bálabàla bólobòlo bá a sọ̀rọ̀ bákan bákan ọkàn tá a bá dẹ̀ ti bá sọ̀rọ̀ bákan bákan tóun tẹ́ pé òun náà wá ojú rere lọ́hùn tẹ́ tún bá sọ̀rọ̀ bákan bákan ó lè ṣe àṣìṣe ó lè ṣe nǹkan tí kò yẹ kó ṣe rárá ní rárá àti rárá ṣé wá rí sùúrù tá a tún sọ yìí nínú ìgbéyàwó òun la máa fi yanjú ọkọ tàbí ìyàwó tó ń ṣe nǹkan tí ò yẹ kó ṣe irú nǹkan wo ni mò ń sọ̀rọ̀ nípa bóyá ó ń gbé ó mú oògùn oró bóyá ó ń fa nǹkan bíi eruku bóyá ó ń tẹ nǹkan sára ó ń mu nǹkan funfun ó ń fa nǹkan funfun sínú ó ń mu oríṣiríṣi ìpalára ara ohun tó lè damage health tó lè damage skin tó lè damage anything ẹ ti mọ àwọn oògùn oró bẹ́ẹ̀ ọkọ mi òun go through nǹkan bẹ́ẹ̀ yẹn aya mi òun go through nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká tiẹ̀ wá wo ibi tí ọkọ tó yẹ pé ní gbogbo gbà eruku là o láì ṣe eh, ẹni tá à ń wí eruku ni làó eruku ni láàárọ̀ eruku ni lọ́sàn-án eruku ni lálẹ́ tí àwọn bá ń sọ fún pé à eruku yìí ò jọ ń tó kẹ̀dẹ̀ tó yẹ kẹ́ ti mọ̀ wípé eléruku lẹ́ni ìṣó ẹ ti mọ̀ bóyá ẹ nífẹ̀ẹ́ fine ìfẹ́ náà ni ó máa ń jẹ́ kéèyàn fẹ́ ohun tó bá wùyàn kò bá jẹ́ ìwà tó dáa ló wù ni àbí kò wà tó dáa irú kan báyìí sùúrù rẹ máa fi máa bá irú ọkùnrin bẹ́ẹ̀ lò pọ̀ pé à ẹ ṣáà má jẹ́ káwọn ọmọ máa rin nígbà tẹ́ bá mu gbogbo kíni káwọn ọmọ má lọ máa gbé ìgbà irú nǹkan báyìí everyday lẹ́yìn máa bá wọn sọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìtùnú ah, kíní yìí ẹ̀yin náà ṣàrí ń tọkọ sí lára wọn ló lè pààyàn ó lè damage lungs ó lè damage liver ó lè jẹ gbogbo inú ẹ yé ṣe mọ́ àmọ́ ẹ ní sùúrù ẹ wá fẹ́ gba irú wà bẹ́ẹ̀ lọ́wọ́ ọkùnrin kò easy o ah kí ló ṣẹlẹ̀ gangan náà kẹ́dẹ́ láti kékeré ló ti mú kí ló dé ṣàfihàn ni èní mímu ọ̀la mímu eruku la ò nínú gbogbo lé kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ káwọn ọmọ mi níkọ̀ kúkọ ni. ẹ má bá wọn sọ̀rọ̀ lónítùbínúbíni gbogbo nǹkan náà kọ́ ni ariwo torí pé àwọn tá à ń sọ ìjọba tiẹ̀ ti dàgbà tó time kan gbogbo ìwà báyìí ká máa mu oògùn olóró ká máa fa nǹkan eléruku á máa reduce lọ́lọ́kan òjọ̀kan like á máa reduce gradually mo lérò pé ń gbádùn gbogbo ẹ̀ tí mo ṣe ń fún yín back to back àwọn ọ̀rọ̀ ìṣítí lónírúurú bá ṣe lè ní sùúrù nínú ìgbéyàwó bá ṣe lè ní sùúrù pẹ̀lú boyfriend wa àti girlfriend wa bá ṣe lè ní sùúrù pẹ̀lú gbogbo àwọn tá à ń bá ṣiṣẹ́ pátá ní pátá ẹ jẹ́ ká dókè lọ́n ká lọ fi ẹsẹ̀ rajó tí a bá padà dé a sì máa ṣe kí ni a sì máa dùn mò ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin o and guess what guys mo máa like edition yìí torí pé kí ni àsìkò ti tó láti kí ni lọ́tún láti kí ni ní òsì gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ yín back to back òun ni màá dà sílẹ̀ alright so a fẹ́ kópa nínú àǹfààní yìí àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè drop gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ sí ọ̀dọ̀ tèmi náà àtisù Olúbùsọ̀lá akínwálé akínpẹ̀lú láti ìlú òṣogbo wọ́n sọ wípé àwọn ṣe birthday àwọn àwọn ti pé thirty wípé kí orísun tẹlifíṣàn kí wọ́n kí àwọn lórí ètò akínyìn happy birthday to you sir long life and prosperity ẹ ti pé thirty ẹ máa pé forty fifty sixty seventy hundred one twenty ok a tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ àárínọlá àárínọlá láti ìbàdàn àárínọlá sọ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ètò yìí ó kọ́ àwọn ní oríṣiríṣi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ àwọn ó dẹ̀ ni pé ìgbóyàwó yẹn máa ṣe kí ni ó máa lárinrin congratulations congratulations congratulations mo tún wá rí àtẹ̀ránṣẹ́ yìí náà gbà láti ọwọ́ Ṣadé Ṣadé láti amukoko amukoko kí ni Ṣadé sọ Ṣadé sọ wípé kí a bá wọn kí ọkọ àwọn wípé wọ́n kú gudugudu méje yàyà mẹ́fà pé látìgbà tí àwọn ti ṣe ìgbéyàwó àwọn ò rí wàhálà kankan bẹ́ẹ̀ ni ẹ ò ní rí wàhálà rárá àti rárá wọ́n ní Mr Kòsọ̀fẹ́ ni orúkọ ọkọ àwọn so Mr Kòsọ̀fẹ́ ẹ kú gudugudu méje yàyà mẹ́fà ọlọ́run adẹ̀ ṣe máa ṣe kí ni a máa ràn yín lọ́wọ́ á ràn yín lọ́rùn mo tún wá rí àtẹ̀ránṣẹ́ yìí gbà láti ọwọ́ BJ BJ láti Ìkòròdú BJ sọ wípé a kí yín o ẹ bá mi kí ọkọ mi hàn án ẹ bá mi kí ọkọ mi olówó orí mi alẹ́ ẹlòmíì wọ́n pé fọ́tì wọ́n dẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ àmọ́ wọn dárúkọ orúkọ kan máa sọ pé tí ẹ bá fẹ́ ká kí èèyàn ẹ máa dárúkọ èèyàn yẹn ká bá lè kí wọn ká bá lè gẹ̀ wọ́n àwọn arére iná gbà láti ọwọ́ àánú olúwapọ̀ àánú olúwapọ̀ láti onípan kí ni àánú olúwapọ̀ sọ àánú olúwapọ̀ sọ wípé àwọn gbádùn Orísun TV nígbàkúgbà wọ́n dẹ̀ ní pé thumbs up funky ọmọ ẹ̀lẹ́ love you guys I love you love you mo wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Bímbọ́ Bímbọ́ láti Makoko kí ni Bímbọ́ sọ wọ́n sọ wípé àwọn gbádùn Orísun tẹlifíṣàn lọ́lọ́kan òjọ̀ kan wọ́n ní kódà gan màmá àwọn ò lè ṣe kí wọ́n má wo Orísun tẹlifíṣàn wọ́n tún wá ní dúró náà gbogbo àwọn movies yìí in fact ó wà very very interesting ẹ ṣe gan ni mo tún wá rí àtẹ̀ránṣẹ́ iná gbà láti ọwọ́ Johnson Johnson níṣẹ́ ló máa ń ṣọwọ́ sí wa ní gbogbo ìgbà <laughs> wọ́n sọ wípé I love you yes so I love you so much too Johnson wọ́n dẹ̀ ní wípé a kì í o ètò kan tí àwọn ò lè ṣe káwọn má wò rárá àti rárá ni Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi aka funky girl mo lérò pé gbádùn gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ back to back don't be jealous ẹ tẹ gbogbo àwọn àtẹ̀ránṣẹ́ tí náà sórí àtOrísun TV lórí Facebook àtOrísun TV lórí Twitter àtOrísun TV lórí Instagram ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí ọ̀dọ̀ ti tèmi náà pẹ̀lú gbogbo àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan at Yusuf Olúbùsọ́lá ẹ jẹ́ ká dókè lọ́hùn ká lọ gbádùn ara wa pẹ̀lú orin tó jọjú láti ọwọ́ Simi ìyẹn woman tí a bá padà dé ètò á sì máa tẹ̀síwájú mò ń bọ̀ káàbọ̀ padà sórí ètò wa ètò AkiiYin oyè tó mo lérò pé gbádùn orin tí a fún yín yẹn a sì ń tẹ̀síwájú lórí sùúrù nínú ilé sùúrù nínú ìgbéyàwó sùúrù nínú relationship tá a bá wà sùúrù pẹ̀lú gbogbo àwọn tá a bá ń bá lò pátá àti pátá hmm. ṣe mọ̀ pé sùúrù tá à ń sọ yìí ó máa ń jẹ́ kí a lè ṣe kí ni a lè mú decision jáde nínú ìgbéyàwó ó máa ń jẹ́ kí a farabalẹ̀ mọ ohun tí ọpọ́n sún kàn tẹ́ bá rí tí ọkọ àti ìyàwó tọ́jọ́ jókòó tọ́jọ́ ń sọ̀rọ̀ ẹ máa rí wípé sùúrù tọ́jọ́ ní fúnra wọn yẹn òun ló ń jẹ́ kí oríṣiríṣi decision kó máa ṣe kíni kó máa jáde oríṣiríṣi ìgbésẹ̀ oríṣiríṣi nǹkan tó ọpọ́n sún kàn láti ṣe tí ìgbéyàwó yẹn tó fi máa dùn àmọ́ ibi tó bá ti ń sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí tíyàwó bá fi lè gbé e gbóná that is the end of the discussion o. No? tàbí tọkọ bá gbé gbóná discussion yẹn ó ti ṣe kíni ó ti ṣe kíni ó ti end àmọ́ tí àwọn méjèèjì bá jọ jókòó tọjọ ṣe kíni tọjọ ránṣọ̀rọ̀ lónírúurú pẹ̀lú sùúrù wọ́n máa lè mọ tọ́pọ́n súnkàn à ṣé ọmọ yìí à ẹ jẹ́ ká withdraw ẹ̀ kúrò ní school yẹn ẹ jẹ́ ká mú lọ sí next school ẹ ilé yìí báàlà ibẹ̀ ṣe ṣáà ní move out báyìí kíní kan kíní kan à kíní kan oríṣiríṣi ọ̀rọ̀ a máa jáde torí pé kíni sùúrù wà láàárín àwọn méjèèjì ṣe rí ìgbéyàwó tí sùúrù bá tún wà bẹ́ẹ̀ ó máa máa jẹ́ kí ọkọ tó bá wà nínú ilé iṣẹ́ tó wà kó rí ẹ̀ ṣe kó máa calm down kó máa ṣiṣẹ́ láìsí wàhálà toró mọ̀ wípé kò sí issue kan tóun fẹ́ gbedele báyìí ìyàwó òun máa bóun ṣe kí ni ó máa bóun gbà á ó dẹ̀ máa bóun sọ̀tẹ̀ dáadáa láìsí wàhálà àmọ́ tó bá níṣòro kan tó bá discuss pẹ̀lú ìyàwó tó ti mọ̀ pé ìyàwó yẹn máa gbé ní gbogbo ìgbà àyà mẹ́nu mọ́ mẹ́numọ́ tó bá dẹ̀ ti mẹ́numọ́ kò ní lè focus dáadáa ní ilé iṣẹ́ torí pé kí ni ọ̀rọ̀ wà nínú ẹ̀ tó fẹ́ sọ fún ìyàwó ẹ̀ àmọ́ ó ti mọ̀ wípé ìyàwó ẹ̀ ò ní lè gbà sí ara dáadáa àwọn ọkọ mi mọ̀ pé tí àwọn bàbá ní sùúrù báyìí oríṣiríṣi kò sọ̀rọ̀ ọkọ mi máa ní kò sí ọ̀rọ̀ tí mo lè bá ìyàwó mi sọ kò sí mi tí ìrírú ọ̀rọ̀ yẹn tí mo lè bá ìyàwó pé àwọn ọ̀rọ̀ mi kọ́ lọ ṣàánú ọlọ́run jẹ́ ká rí ogun ọ̀rọ̀ wípé à mo ti fóyàn lóyún níta o ìyẹn mi ò tí ìrobìnrin tó máa gbà yín tó máa yẹ báyìí hmm, kéèké ẹ tẹ̀síwájú ìyẹn ò lè ṣẹlẹ̀ rárá àti rárá bọ àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ wípé púpọ̀ púpọ̀ nínú ọ̀rọ̀ tí sùúrù bá dé ọ̀rọ̀ yẹn máa ṣe kí ni ó máa ṣe é yanjú. sùúrù tún ṣe pàtàkì nínú ìgbéyàwó torí pé kí ni kò sí àní-àní àwọn tá a pè ní in-laws yìí wọ́n máa wá wá wá o wọ́n máa wá kí wá o àríbi tá a máa tì wọ́n sí a lè tì wọ́n síta gbogbo in-law dẹ̀kan ni wọ́n nice ìmí báyìí ó gbóná fẹlifẹli bí àmàlà tó jiná gangan ni ìmí báyìí bó ṣe ń bọ́lẹ̀ ló ti ń fa wàhálà yes ẹ mọ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí topic kan tí mo discuss nípa àwọn àna lónírúurú ṣe ti rántí so sùúrù náà nínú ìgbéyàwó la fi máa máa bá gbogbo àwọn àna yìí lò ah mo tiẹ̀ ní ọ̀rẹ́ kan tẹ bá ń gbọ́ pretender ayérayé wọ́n bá ti dé báyìí ẹ ká sọ máa yes ma kí lè máa jẹ ma kí lè máa mú ma ọ̀hán ah, àǹtí kínní tí àwọn àna ẹ̀ bá ti wá lọ tán àwa máa ṣe pèpè à ah, ilé ìfẹ́ fi ṣẹ́ pa mí kò lè work ilé ìfẹ́ kínní kankan bọ̀ òun ṣe kínní òun fi pretense òun fi pa wọ́n òun fi jẹ́ kí inú wọn dùn sùúrù tá a tún sọ yìí ẹ jẹ́ ká tún wá mú sùúrù ká mú wọ ibi tá a ti ń ṣiṣẹ́ ìyẹn àwọn ọlọ́jà ìyẹn ọlọ́jà káàkiri mo sọ fún yín ìbálòpọ̀ ẹ̀yin àti àwọn tí wọ́n rajà lọ́wọ́ yín kọ́ ṣé mọ̀ wípé àwọn ṣọ́ọ̀bù míì wà tó jẹ́ wípé tẹ́ bá ti ń wọbẹ̀ lọ́bà yìí àwọn èèyàn kan bá sọ tó bá lọ síbẹ̀ tó bá rà wàhálà ni o ẹ má jẹ́ ká jẹ́rú èèyàn bẹ́yẹn àwọn ìyá mi wà nínú ọjà pé tá a bá ra ọjà lọ́wọ́ tá a bá price ọjà tá a bá ra ọjà báyìí èpè náà máa ṣẹ́ṣẹ́ṣẹ́ téèyàn máa fi disappear into the thin air kò dé yẹ kí yẹn ṣe kí ni kó rí bẹ́ẹ̀ rárá àti rárá torí ẹni tí ò bá rọjà lénìí ó máa ra ọjà ní ọ̀la a nílò láti ní ìbáṣepọ̀ tó ṣe kí ni tó dán mọ́rán pẹ̀lú sùúrù pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n máa ń bá wa ra ọjà ẹ jẹ́ ká jẹ́ ìyá yẹn tó jẹ́ wípé kódà gan-an kí gbogbo ẹ̀ tá ìtìmọ̀ kan ti bá dọ́dọ̀ mọ̀ máa kí nígbà ìsìn wọn máa wá bó ṣe máa wá àyè ta ọjà yìí fún mi ni ẹ lè máa pè ní five thousand kẹ́ máa pè ní twenty thousand bá ti kó fifteen thousand fún wọn máa fún mi ní ìtótó àti tó yẹn wọ́n dẹ̀ máa ṣe kó ní ẹ jẹ́ ká jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé sùúrù iná la fi máa ṣe kí ni la máa bá àwọn ọmọ wa lò pàápàá àwọn ọmọ tán ti ń dàgbà tán ti wọ secondary school tán ti wọ higher institution sùúrù lẹ fi máa bá wọn lò púpọ̀ púpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n wà ní tansin tá à ń pè ní ó sálé lọ́tún ó sálé lọ́sì púpọ̀ púpọ̀ nínú àwọn ọmọ yẹn ẹ jẹ́ kí n já yín sí i. mo gbọ́ téèyàn kan sọ wípé púpọ̀ púpọ̀ nínú àwọn ọmọ tá à ń rí yìí àwọn òbí wọn máa ń sọ wípé kán kúrò nílé tí bá ti bínú táwọn yẹn bá ti ní i'm leaving this house mom i'm not staying with you anymore you're hurting me mọ́mí mi ò ṣe mọ́ mo fẹ́ kúrò nílé ìwàhálà yín ti pọ̀ jù kúrò kẹ́rù ẹ̀ bọ́ síta mi ò fẹ́ rí ẹ mọ́ má wálé mọ́ àlọ́ rámírámí kíníkan kíníkan gbogbo nǹkan tí àwọn ọmọ yẹn máa ń gbọ́ ń gbà mí àwọn náà máa wá jáde bàbá yẹn wá ní táwọn ọmọ bá ti bí wa nínú ẹ má jẹ́ ká ní ẹ má pẹ́rù ẹ lọ síta má jáde tá má jáde pẹ́ẹ́ àwọn míì wà níta tó yẹ pé ó ń international ni wọ́n wọ́n á kọ̀ọ̀kan wọn pé kí ni kí ló ń ṣẹlẹ̀ gan wọ́n ṣe elémi náà kúrò nílé nìyẹn náà wọ́n dẹ̀ ṣe ni mo ṣe live life mi mo wà òkè mo ń jẹun mo ń mu mi ò rí tìyá kankan rò mo ò rí bàbá kankan rò wọ́n máa kó àwọn ọmọ yẹn ní òró tó jẹ́ wípé tá bá tiẹ̀ tún lè padà wálé wọ́n á sì máa tún sá padà ẹ wo ẹ̀yin aráalé oríṣiríṣi oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn òbí tí wọn ò ní sùúrù rárá àti rárá ọmọ tó sá kúrò nílé tẹni kó kúrò lé tán sá òkè ó sá àṣẹ ìwọ àṣẹ ìbọ̀ yìí náà lẹ lọ́n fún wọn ní owó pé kànjọ́ kọ́ bá yín máa ọmọ yín wálé ó tiẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa ní gbogbo sùúrù lérè yẹn wọ́n á máa ní àwọn máa fún yàn kan twenty thousand tó máa bá wọn rí ọmọ yẹn àwọn náà máa wá já wọnú gbogbo ìgboro ghetto wọ́n á máa wá àwọn ọmọ wá àwọn ọmọ kiri ọmọ yẹn wálé o ọmọ yẹn wálé ọmọ tó dẹ̀ ti wálé bẹ́ẹ̀ yẹn sùúrù ẹ má ṣe bíi pé bóyá gbogbo ayé gbogbo ayé yín bá ẹ lọ́wọ́ ni ta ló fẹ́ kọ́ ọmọ ẹ̀yà yàkuyà so in other words ẹ máa tún máa pẹ̀tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ní kí ló wá fẹ́ iṣẹ́ wo ló fẹ́ kọ́ ó dá kí ló fẹ́ ṣe gangan màá ṣe fún ẹ irú iṣẹ́ wo ló fẹ́ kọ́ ẹ kíní kan kíní kan kí ló fà á tó fi lọ tó fi sá lọ kí ló irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn á jẹ́ kí orí ọmọ kó ṣe kíni kó pé àmọ́ ọmọ yẹn tún wá padà wálé ẹ̀yin náà lẹ fún ọ lówó kọ́ mọ́ ọmọ wálé o ọmọ yẹn tún wá padà wálé èní èpè ọ̀la èpè kúrò nínú ilé mi kíní kan kíní gbà tó lọ ṣé mi ò mèkẹ́ gbà tí lọ ṣé mo wà ókè ṣé mo ronú ẹ kíní ọmọ yẹn máa tún ṣe kíni ó tún máa sá padà tí sá padà tí ti rí ọmọ yẹn a ṣe kí ni a lè torí pé kí ni àwọn tó wà ń ta yẹn wá ní ṣèbí wọ́n rí ẹmú gbà yẹn ni a máa mú ẹ lọ fàáfàá àwọn yẹn wọn ò fẹ́ wálé mọ́ wọ́n ń wá àwọn tí wọ́n máa ṣe kí ni tó máa jọ máa rin ìrìn papọ̀ tọ́jọ́ máa bá ti wọn jẹ́ tó máa jọ bá tara wọn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn wọ́n wà ń ta ẹ má lé àwọn ọmọ síta tó bá ṣe àṣemáṣe ló fún wípé ẹ ọmọ kan tó bẹ́ẹ̀ gẹ́ ọmọ náà wá lóyún mọ́mí dáàdì ẹ má lé ọmọ yẹn jáde o èmi mọ̀ pé kàyéfì ńlá ni oró ńlá dẹ̀ ni ọgbẹ́ ọgbẹ́ inú ọgbẹ́ ọkàn pé ah ọmọ tí mo kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ tí mo fi pé mo máa jẹun ẹ̀ mo máa ṣe kíní kan kíní kan ó wá lọ lóyún kan tí ò ṣe kíní kan lọ lóyún fọmọ ìrankíran kan ó yá kúrò ẹ má lé ọmọ yẹn kúrò nínú ilé ẹ máa jẹ́ kọ́mọ yẹn fi ara balẹ̀ kó bí oyún inú ẹ̀ kò bí tán òun náà wọ́n ní sọ fún <laughs> wọ́n sọ fúnra wọn tẹ́ bá rí irú àwọn ọmọ bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n tọ́ ọmọ wọ́n jìyà àwọn ọmọ àwọn sẹ́ẹ̀tì wọ́n ti lọ sí school àwọn sẹ́ẹ̀tì wọ́n ti ń gbẹ ṣe oríṣiríṣi àwọn ru ọmọ kiri pẹ̀lú gbogbo kan ríru ọmọ kiri ríronú yẹn gan tán bá ṣe kiri tán bá bímọ tán orí wọn máa set orí wọn máa pé in other words wọn ò ní fẹ́ wu ìwàkiwà àwọn ọmọ tẹ́mi mọ̀ tó jẹ́ wípé wọ́n ru oyún wọ́n jìyà láti ṣe oríṣiríṣi irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn irú wọn máa ń le koko láti ṣe kíni láti tún jẹ́ kí ọkùnrin kó balẹ̀ wọn àfàwọn ọmọ tó yẹ pé wọ́n ti set pé àwọn tí wọn àkọ́fẹ́ máa ṣe ranù kiri lókùn so irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ má lé wọn títà ẹ jẹ́ kán bí ọmọ tó bá bí tó bá bímọ tán ẹ má farabalẹ̀ bá wọn sọ̀rọ̀ pé kí lọ́pọ̀ sún kàn ṣé iṣẹ́ kíkọ́ ni o ṣé ẹ fẹ́ lọ sílé ìwé ni o kí gan ló fẹ́ ṣe fẹ́ máa ṣe káràkátà ni o ṣe fẹ́ ká dá ẹ lókòwò ni o ẹ máa béèrè lọ́wọ́ irú ọmọ bẹ́ẹ̀ bó ṣe pé ẹ máa lé ọmọ yẹn jáde pípẹ́ ẹ ti ẹ̀ tọ́jú ọmọ yẹn ẹ tọ́jú ọmọ ọmọ yín ẹ ọmọ yẹn gan máa respect yín pé ah irú àwọn òbí tán ṣe irú kan báyìí fún mi o kò yẹ kí n tún fìyà jẹ wọn rárá àti rárá lẹ́nu kí lẹ́nu kí n máa ṣe kí ni kí n máa gbọ́ràn sí wọn lẹ́nu two four seven ni bó ṣe yẹ kó máa rí nìyẹn ẹ má jẹ́ kí ìbínú kó ju oríṣiríṣi nǹkan tí a fẹ́ dànù. lódìfá fún ẹni tí ó yẹ kán ti promote níbi iṣẹ́ tí wọ́n fún ní promotion tó wá bínú sí gbogbo àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ tó ń bínú tó gbé ìgara wọ̀ pé à inú bí òun inú òun ò dùn ẹ̀ jẹ́ ya fi sùúrù ṣe amóyemọyemọye àwọn èèyàn tó jẹ́ wípé ó ti tọ́ sí wọn kí wọ́n promote mi iṣẹ́ àmọ́ wọn ò promote wọn tí wọ́n wá fi sùúrù ṣe iṣẹ́ wá CEO àti àwọn ọ̀gá ọ̀gá wọ́n rí pé ó ní sùúrù kò bá anybody jà kò fi yẹn ṣe iṣẹ́ ìbákanbàkan yàmàyàmà ó ṣiṣẹ́ lásìkò ó resume lásìkò ó lọlé lásìkò gbogbo iṣẹ́ tó dẹ̀ ṣì ń ṣe kò sí kọ́lọ́fín kankan níbẹ̀ àmọ́ wọn ò promote ẹ̀ ó tún wá fi sùúrù ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó máa jogún kan ńlá torí pé kí ni wọ́n ń wo ìwà ẹ̀ àmọ́ ó ti tó time kí wọ́n promote ẹ̀ wọ́n ti promote ẹ̀ níbi iṣẹ́ o wá fi agídí o fi da gbogbo ẹ̀rù yẹn relationship pẹ̀lú àwọn tí ẹjọ́ ń ṣiṣẹ́ nìyẹn o ó fi agídí o fi da gbogbo ẹ̀rù they didn't promote me i'm going to show everybody màá jẹ́ kẹ́ mọ̀ pé ó ti pẹ́ tí mo ti wà níbi iṣẹ́ ẹlòmíì lè gbé kíní sórí ó ti pẹ́ tóun ti wà nínú iléeṣẹ́ yìí òun ni dádì nínú iléeṣẹ́ yẹn jọ dádì dádì iléeṣẹ́ ẹkú iṣẹ́ o so in other words téèyàn bá ní sùúrù tí ò bá jà tí ò bá ṣe kínní wọ́n máa ṣe kínní wọ́n sì máa promote ẹ̀ wọ́n ní onísùúrù ó máa ń jogún oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú olólùfẹ́ wa ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú àwọn tí à ń ṣe kíni tí à ń bá ṣiṣẹ́ ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú relationship tá à ń build lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú spouse yẹn tó ti propose yìí fún marriage ẹ ní sùúrù ọtí ẹ ti ń ra aṣọ wedding tẹ́ ń ra gbogbo ẹ ẹ ní sùúrù pẹ̀lú gbogbo ẹ torí pé kíni sùúrù òun gangan ló ṣe pàtàkì ó ṣe kókó ẹni tí ò bá dẹ̀ fẹ́ ní sùúrù pẹ̀lú yẹra yàbàrà kẹ kúrò lọ́dọ̀ èèyàn yẹn kó má pa yín lára rárá àti rárá Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi mo lérò pé ń gbádùn gbogbo ohun tí mò ń sọ nípa sùúrù ẹ jẹ́ ká dókè lọ́nkà lọ fi ẹsẹ̀ rájọ tí a bá padà dé a máa máa wrap show up mò ń bọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín AkiiYin o yes o <laughs> all right um, mo rí àtẹ̀ránṣẹ́ kan gbà láti ọwọ́ Jídé um, Jídé láti challenge ní ìlú Ìbàdàn ṣẹ̀rí àtẹ̀ránṣẹ́ yìí inú mi ò dùn sí rárá àti rárá nítorí pé kí ni arákùnrin yìí ah ìfẹ́ ìfẹ́ mà le o ìfẹ́ là kọjá òfin o ah for Jide to just text me like this irú àtẹ̀ránṣẹ́ báyìí ẹ̀rọ ara lé Jídé sọ wípé òun ní olólùfẹ́ kan pé kí n jọ kí n ràn òun lọ́wọ́ bọ̀mí ò ní dárúkọ olólùfẹ́ náà torí pé láàrin èmi àti olólùfẹ́ ẹ ni a máa ti sọ̀rọ̀ and I will make sure that I talk to her lórí Instagram page ẹ andulẹ̀ tí Um, Jídé fún mi Jídé sọ pé òun nífẹ̀ẹ́ olólùfẹ́ òun tọkàntọkàn pé kódà gan àwọn tí ń gbìyànjú láti ṣe mọ̀mímọ̀ pé owó ló kù táwọn máa fi ṣe mọ̀mímọ̀ ọlọ́ọ̀ máa fún ẹ ní owó láti gbé gbogbo ìgbésẹ̀ yẹn àmọ́ ó ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ òun gbọ́ oríṣiríṣi rúmọ̀ wípé girlfriend tóun i mean fiancé òun ó ń fẹ́ ìkan nínú àwọn ọ̀rẹ́ òun ó ń fẹ́ ìkan nínú àwọn ọ̀rẹ́ òun bó ṣe sọ fún mi nìyẹn ó ní ó dẹ̀ kan òun lóminú ó ní òun wá ṣe kí ni òun wá gẹ̀rẹ́sì ẹ̀ òun ṣọ́ ṣọ́ ṣọ́ ó lóun bá a bẹ́ẹ̀ o ó ní kódà gan ọ̀rẹ́ òun yẹn òun ló ọ̀rẹ́ òun yẹn máa ń sọ fóun pé kí àwọn má ṣe kí ni kí àwọn má ṣe ìgbéyàwó pé ìyàwó tó fẹ́fẹ́ kò ń ṣe ìyàwó gidi ó máa ń pè kí ló pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ò dẹ̀ fi mí lọ́rùn lẹ̀ àṣé ìdí tí ó fi ń sọ bẹ́ẹ̀ ni wípé òun àti ìyàwó ẹ̀ wọ́n jọ ní àṣepọ̀ lẹ́yìn ó ní wípé níjọ́ kan níjọ́ kan pé tọ́lọ́run bá dé ó dé o òun ká wọn mọ́ láìfò bó ṣe sọ nìyẹn ó lóun ká wọn mọ́ ó ní kíká mọ́ tóun dẹ̀ ká wọn mọ́ ó ní ọ̀rẹ́ òun sá lọ gbà tí ọ̀rẹ́ òun dẹ̀ sá lọ òun dẹ̀ pé pé kàkà kó òun bínú pèrè òǹkẹ́ iṣẹ́ ìṣù ni kó jọ nítorí nínú ilé girlfriend ẹ̀ ni o nínú ilé ìyẹn fi hàn sí nínú ilé náà jọ ló ti jọ ká àwọn àti ọ̀rẹ́ ẹ̀ mọ́ òun wá pé lónítùbínú mi pé kí ló lè fa irú ìwà tó wù sí mi yìí kí ló lè fa irú ìwà tí o wù sí mi kí ni mo ṣe fún ẹ ó ṣàníyà òun ò mọ èṣù ní o kíríkan kìnìkan àtìgbà yẹn òun ò rí mọ́ ó lóun pe aago ẹ̀ kò gbé òun lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ mọ́mí ẹ̀ náà ò mọ ohun tó máa sọ́dọ̀ pé mọ́mí ẹ̀ ti mọ̀ òun ṣáà pé wọ́fà òun ṣáà try láti reach out kò reach out pé kí báwọn bẹ̀ pé òun sì nífẹ̀ẹ́ o òun sì tún fẹ́ fẹ́ sílé pé ìfẹ́ ò ti da òun lórí rú ọ̀rọ̀ yìí ṣe mí ní kàyéfì mo wá ní pé ṣé à ṣé ẹ̀yin ò ní obìnrin míì tẹ̀lé ó ní rárá ẹni tó òun fẹ́ nìyẹn pé kí n bá òun bẹ̀ pé òun mọ̀ wípé girlfriend òun àbí fiancé òun yìí ó nífẹ̀ẹ́ òun dáadáa àmọ́ àyà jíjà àti ìjayà àti àṣemáṣe òun ló jẹ́ kó sá lọ kóun má rí mọ́ pé kí n jọ kí n bá òun bẹ̀ wá fún mi ní áńdùlù ẹ̀ kí n bá òun bẹ́ẹ̀ pé kó jọ pẹ̀lú gbogbo àṣìṣe yẹn òun sì tún nífẹ̀ẹ́ òun sì fẹ́ fẹ́ sílé pé kó kàn fi ọ̀rẹ́ òun sílẹ̀ lókù pé kí n bẹ́ẹ̀ bóun náà dẹ̀ mọ̀ wípé ó máa gbọ́ràn sí mi lẹ́nu